gbọ́n ìjà ńlá kan tó ṣẹlẹ̀ o. lẹ́gbẹ̀ẹ́ ògùn mọ́dẹ̀dẹ́. akitiyan ìjà ńlá kan tó ṣẹlẹ̀ o. lẹ́gbẹ̀ẹ́ ògùn mọ́dẹ̀dẹ́. kò wá síbi náà ò gbọ́. kò gbọ́rọ̀ yìí. kò síbi tán ò gbọ́rọ̀ yìí o. kò wá síbi tán ò gbọ́rọ̀ yìí o. kò síbi tán ò gbọ́rọ̀. mọ ṣe ń sunlé bẹ́ẹ̀ ni wọ́n ń sun mọ́tò lọ. bẹ́ẹ̀ ni wọ́n ń sun dúkìá lọ. mọ ṣe ń sunlé bẹ́ẹ̀ ni wọ́n ń sun mọ́tò lọ. bẹ́ẹ̀ ni wọ́n ń sun dúkìá lọ. bàbá ò mà dúró dọmọ. ọkọ ò tí ẹ̀ rí kóríyàwó. ọkọ ò ríyàwó. ọkọ ò tí ẹ̀ rí kóríyàwó. ọkọ ò ríyàwó. ẹ̀gbọ́n ò tí ẹ̀ rà. lọ́jọ́ ọjọ́ yẹn ọmọ èèyàn ń bẹ́wọ̀ mi ọmọ ènìyàn wọn ń torí bọ̀gbẹ́ lọ. ọ̀rọ̀ wa ni bó lọ yà mí. ènìyàn wọn ń torí bọ̀gbẹ́ lọ. ọ̀rọ̀ wa ni bó lọ yà mí. ó di bó lọ yà mí. lójú ọkọ níyàwó yàwó pàtó. ó níyàwó pàtó. lójú ọkọ níyàwó yàwó pàtó. ọkọ níyàwó pàtó. ni wọ́n ṣe ń kú fà á lójú màmá Gàrí o ni wọ́n ṣe dàgbà ọmọ. ṣàánú wọn àwọn tí dúkìá wọn bàjẹ́ o. gbogbo òkú rẹ mi Olúwa mi o. ṣàánú wọn àwọn tí dúkìá wọn bàjẹ́ o. gbogbo òkú rẹ mi Olúwa mi o. gbogbo rẹ mi Olúwa mi. ẹ̀yin ló wá rí o rí ohun tó dùn mí o. ẹ̀yin ò wá rí ohun tó dùn mí o. ẹ ò rí ohun tó dùn mí. ikú àkànní ọmọ ọmọ ìlú nígbà tí mo gbọ́wọ́ ṣàkàbùdà mo rí sọ́jà mo bẹ̀rù. ṣẹ̀rẹ̀ lágbára ló sọ pé òun lágídí òun lẹni tó kọ́ sáré torí bọ́gbẹ́ lọ òun ló kọ́ sáré wọ̀gbó. òun ló kọ́kọ́ torí torí bẹ́gùn. òun ló kọ́ torí bẹ́gùn. òun ló kọ́kọ́ torí torí bẹ́gùn. òun ló kọ́ torí bẹ́gùn. òun ló kọ́kọ́ torí torí bẹ́gùn. ẹni ogun sọ́jà bẹ̀rù aṣáájú lójó ni lọ́jọ́jọ́ yẹn ni wọ́n ṣílé bẹ̀lì o. àjòjì tí wọ́n wọ́jú ẹ̀pẹ́ ká. lọ́jọ́jọ́ yẹn ni wọ́n ṣílé bẹ̀lì o. àjòjì tí wọ́n wọ́jú ẹ̀pẹ́ ká. ẹnìkan ò rojú ṣojú. pápá jó náà lè lò nílùú ẹ̀pẹ́. pápá jó nílùú ẹ̀pẹ́ o. pápá jó náà lè lò nílùú ẹ̀pẹ́ o. pápá jó nílùú ẹ̀pẹ́ o. ṣẹ́ra wọn tó sì jà àánú wọn ṣe mí jìnnà o wọn sọrí sọrí mi. ìbọn lápátí ìbọn ò má lápátí ta ni lè dúró kán dojú ìbọn kọ. ta ni lè bá ṣọ́jà lérí ta ni lè bá ṣọ́jà lérí o. ìbọn lápátí ìbọn ò má ta ni dúró kán dojú ìbọn kọ. ta ni bá ṣọ́jà lérí ta ni lè bá ṣọ́jà lérí dòdò balógun ṣèdù ire akárí balógun fẹ́ gbẹ́ ìwà lẹ́wà níjẹ̀bú òde ni. ìkéde àjàgbàdúrà. dòdò balógun ṣèdù ire akárí balógun fẹ́ gbẹ́ ìwà lẹ́wà níjẹ̀bú òde. ìkéde àjàgbàdúrà. ọmọ aláàjà ni. níjẹ̀bú. aláàjà níjẹ̀bú. ọmọ àlè ájà ni níjẹ̀bú. ọmọ alájà níjẹ̀bú. ọmọ kàkúrẹ́ ọmọ àwáwù olówó tágbà náà tún lè wọ bàbá níjẹ̀bú òde ni. ọmọ balógun ìkálérò níjẹ̀bú dé. balógun ìrè akárí ṣèdù mi ò mú kí dodo àgbà o. ọmọ agboolé ológun ló dẹ̀ ṣá ọmọ lọ́lá. balógun ìrè akárí ṣèdù ló dàgbà. ọmọ kúkú níjẹ̀ ń fọ́ ọmọ bórógún. balógun ìrè akárí ṣètò mi ò mọ kí ló dàgbà. olórí máa ń ní mọ́tò níjẹ̀bú òde. balógun ìrè akárí ṣètò mi ò mọ kí ló dàgbà. òyìnbó elépo dẹ́sà kò níjẹ̀bú òde. balógun ìrè akárí ṣètò mi ò mọ kí ọkọ̀ mú ibà tún mi dáadáa yìí sí. balógun ire akárí ṣèjú mi ò mọ bí dòdò. ọkọ bọ́lá jòkó mọ dàrá ṣákì mi. balógun ire akárí ṣèjú mi ò mọ bí dòdò. ọkọ kúbúrá títí láyọ̀ nìjẹ̀ǹgóde. balógun ire akárí ṣèjú. kó máa bá ń káwọn màmá kíkẹ́. balógun eré agbárí ṣètò mi ò mú kí dodo àgbà. onílé rakaraka nìjẹ̀bú dé. balógun eré agbárí ṣètò mi ò mú kí dodo àgbà. ọkọ àwáwù mi kàfúré ń kọ́ àwáwù mi àyà ọba. balógun eré agbárí ṣètò mi ò mú kí àgbà. ọkọ màmá lẹ́kan sàrí nǹkan balógun ìrìn agbárí ṣèlú mi ò mọ́ bí dodo àgbà o. ọkàn kúkúrà àdíjà ó màmá ọlásùn kàn mí kọ́. balógun ìrìn agbárí ṣèlú mi ò mọ́ bí dodo àgbà o. àwọ̀ àyíyájì ní ṣọ̀tẹ̀ balógun tó tó. balógun ìrìn agbárí ṣèlú mi ò bí dodo àgbà o. àwọ̀ àmúzà mi ò kéla. balógun ìrìn agbárí ṣèlú mi mi ò mọ bí tó dàgbà. orí kò sùn títí lára ní ìjẹ̀bọ́dé. balógun ire akárí ṣèdù mi ò mọ bí tó dàgbà. ire akárí mo rí wọn nínú Mercedes wọn ń lọ sóde pẹ̀lú ọlá. olówó ààyè ti ṣẹ̀ṣọ́ pé. ṣẹ́ẹ́dùn wọn kí ẹ pẹ̀lẹ́ ire akárí balógun jáde ọkùnrin òun àjíbọn dábẹ́ ọmọ gúgùn ní jẹ̀wú ọmọ burúkún ọmọ gbọ́lé ológun ló dẹ̀ ṣàmọ́ lọ́lá ni wọ́n ire akari mo rí wọn nínú Mercedes wọn. wọ́n lọ sóde pẹ́ lọ́la olówó ààyè kì í ṣe ṣọ́gbẹ́. mo lóyún orin mò ń fẹ́ bí fún yín gbogbo ẹ̀yin bọ́ìsì kẹ́ máa pàṣọ kalẹ̀ fún mi. Àlàdé bàbá Rísíká àwọn tó sọ pa òní onílé ṣe. sọlá onílé ṣe o. àwọn tó sọ pa òní onílé ṣe o. ẹ̀jẹ̀ àṣẹ fún wọn rí. àwọn èké pẹ̀lọ́ pẹ̀lọ́ dalẹ̀ ìpìlẹ̀ máa ṣe fúnra ìgbẹ̀yìn kẹ́ má bá wà láàyè. inú ni bí ni wọ́n máa ń pè wá lálá ìṣẹ́jú àwa ò mọ ohun tẹ́ pàlàjì ṣe. òṣìkè ayé wọn máa ń pè wá lálá ṣéjò. àwa ò mọ ohun tẹ́ pàlàjì ṣe. ọ̀dàlẹ̀ ayé wọn máa ń pè wá lálá ṣéjò. àwa ò mọ ohun tẹ́ pàlàjì ṣe. ẹ ò sọ ohun tó ń ṣe yín. gbogbo ọ̀rọ̀ bí á ń dùn ọ̀rọ̀ bí ń dùn gbogbo ọ̀rọ̀ bí a tẹ ṣe wí lẹ́jọ́. ìjà ìlara ò tán ò tán bọ̀rọ̀ gbogbo ohun tẹ wí lẹ́yìn láti gbọ́ ọ̀rẹ́ òdodo. ǹjẹ́ lè dágò kẹ́gbin gbágudá. kẹyàwó ìkẹ́ níkẹ́ lómi ìwú jẹ́. ǹjẹ́ lè dágò kẹ́gbin gbágudá. kẹyàwó ìkẹ́ níkẹ́ lómi ìwú jẹ́ ẹ̀yin ọlọ́gbọ́n ayé tí ẹ̀ ń wẹ́ ní tó tó jọ̀gá. tẹ́ ń wẹ́ ní tó jọ̀gá o. tí ẹ̀ wẹ́ ní tó tó jọ̀gá. tẹ́ ń wẹ́ ní tó jọ̀gá o. ẹ̀fẹ̀ sọ wọ́n dọ̀mọ́ dọ̀mọ́ dídá tí mo ti dàgbà sọ̀rọ̀ o ẹ̀yin ẹ̀ máa máa sọ sí i. ńṣe ni mo rí wọn àwọn èké pẹ̀lú ọ̀dàlẹ̀ mọ́. mo rí wọn níbi ẹ̀ ń gbà sí i orí wọn níbi ẹ̀ka ni mo rí wọn. Àwọn ìgbé pẹ̀lú ọ̀dàlẹ̀ mo rí wọn níbi ẹ̀ka sí. Mo rí wọn níbi ẹ̀ka sí o. Bólókun bá bínú ìṣomi adágún ló máa fọwọ́ sọ̀yà pòun tó méjì dá. ìyá orí ṣe o bólókun bá bínú kì í ṣomi adágún lọ máa fọwọ́ sọ̀yà gbóhùn tó lè já. ìwọ ìyẹn ò ní lè ṣe o. wọ́n tọ́ba lẹ́kọ̀ọ́ lé. ẹgbẹ́ olówó àwa àwa mọ̀ wọ́n. níṣẹ́ làwa mọ̀ wọ́n. ẹgbẹ́ olówó àwa àwa mọ̀ wọ́n. ó bá jẹ́ ti kanáwó. àwọn ẹgbẹ́ mi ẹ̀mí lè ẹgbẹ́ tó lè kó wọn lójú ṣàṣà ni nínú mẹ́ẹ̀. ọmọ ẹ̀pẹ́ alárọ̀ ni gbogbo wọn jẹ́. èkó àti ìjàyè pẹ̀lú dẹ́ra o ẹgbẹ́ mi lè lọ. pírẹsidẹ́ǹtì nínú ẹgbẹ́ ìṣọlá mi ṣẹlẹ̀ rú ọlọ́lá ni wọ́n o. èkó àti ìjàyè pẹ̀lú dẹ́ra o ẹgbẹ́ mi lè lọ. ọkọ abúzádù àbẹ̀bí adé ọkọ ní mọ́tà ọmọ táyọ̀ mi. èkó tọ́tí ń jayé pẹ̀lú dẹ̀ra o ẹgbẹ́ mi lè rí. astan president ni wọ́n jẹ́ Ìlàrí Ògún mi mú ìlú ni. èkó tọ́tí ń jayé pẹ̀lú dẹ̀ra o ẹgbẹ́ mi lè rí. ọkọ̀ wòṣílà ọkọ̀ dúró gbọ́lá. èkó tọ́tí ń jayé pẹ̀lú dẹ̀ra o ẹgbẹ́ mi lè rí. jẹnẹra tẹ gidiri kó ń gbẹ́sà lé ọkọ̀ jùmọ̀ kẹ́ńkọ́. èkó adé ń jayé pẹ̀lú mi ọmọ Akíntọ́lá tẹ ṣọ́ra ní ìyìn ẹgbẹ́. Èkó adé ń dẹ̀ra o ẹgbẹ́ mi lè Ọkọ fún láyọ̀ mi ọkọ àníkẹ́. Èkó adé ń jayé dẹ̀ra o ẹgbẹ́ mi lè yọ. Ọlá mo kí ẹ ẹgbẹ́ ní ọkọ̀ ìdáyà. Èkó ọdẹ ń jayé pẹ̀lú dẹ̀ra o ẹgbẹ́ mi lèrè o. òṣèbà ọmọdájà níyà mọ kíyà lóde nínú ẹgbẹ́. èbó ọdẹ ń jayé pẹ̀lú dẹ̀ra o ẹgbẹ́ mi lèrè o. Hamidu Lagos ọkọ sílé máa mọ ń bẹ lọ́rọ̀ ọkọ ṣàríyù mi. èbó ọdẹ ń jayé pẹ̀lú dẹ̀ra o ẹgbẹ́ mi lèrè o. ọkọ Gàníyà ọkọ ìyálóde. èbó ọmọdé ń jayé pẹ̀lú dẹ̀ra o ẹgbẹ́ mi lèrè o. àwa arúmọdá mọ̀rúwú mi mò ń bẹ lọ́rọ̀ mọ̀ bá ní tàṣí. o ẹgbẹ́ mi lèrè o. sálíù ọmọ mi ọkọ mú ìgbà tèmi bàbá ìgáyà. èkó ọmọdé ń jayé pẹ̀lú dẹ̀ra bọ̀ mí àbẹ̀ká dé olúwa má ṣe gbàgbé ẹ̀yìn. èkó kàdé jayé pẹ̀lú dẹ̀ra o ẹgbẹ́ mi lèrè o. Àbẹ̀ní Adémọ́dá ìbejì mi àwọn làbí kan ìnàmọ́ balógun. èkó kàdé jayé pẹ̀lú dẹ̀ra o ẹgbẹ́ mi lèrè o. múmú ni mi Adéyẹmí ọkọ Mùsùlùmí bàbá ń délé. èkó kàdé jayé pẹ̀lú dẹ̀ra o ẹgbẹ́ mi lèrè o. ọ̀rẹ́ sọ̀yà mi máa lọ rí Túndé sí píkà nínú ẹgbẹ́. èkó láti ń jayé pẹ̀lú dẹ̀ra o ẹgbẹ́ mi lèrè o. bàbá ń tọ́jú mi ọmọ jù náà pẹ́. èkó láti ń jayé pẹ̀lú dẹ̀ra o ẹgbẹ́ mi lèrè o. ọ̀la wọn ti ràn bí o. òṣùpá o bí òṣùpá. méjì wà lọ́wọ́ lọ́wọ́ wọn. ẹbí lèrè owó gidi wà lọ́wọ́ wọn. ọ̀la wọn ti hàn bí òṣùpá o. ọ̀la wọn ti hàn olúwa má ṣe ìjà wọ̀nyí. ọ̀la wọn ti bí o bí òṣùpá o òṣùpá o. ẹ̀mí lèrè owó kéde wà lọ́wọ́ lọ́wọ́ wọn o òṣùpá o. ṣé kí máa nígbà lẹ́rìn-ín pọ́ délé bọ̀. ṣé kí n máa ní balẹ̀ rí oko ṣé kí n nílé agodo ń pàdé mi olóyè ankẹ́lómi àbí ìṣolú. nílé agodo pàdé mi. ọkọ síkírà tù mí àbí ìṣolú. nílé agodo pàdé mi. ọkọ mú ibà tù mí àbí ìṣolú. nílé agodo pàdé mi. ọkọ rasídà tù mí àbí ìṣolú. nílé agodo pàdé mi bàbá kórèdè mi bàbá Kúdírà. nígbà gbọdọ pàdé mi. àwọ Akínwùmí àjírọba. nígbà gbọdọ pàdé mi. àwọ Àǹbálímì ọ̀kà ọlọ́lá ni wọ́n wò. nígbà gbọdọ pàdé mi. àwọ aládé mọ́ká ìbàbà àbísíkọ́. nígbà gbọdọ pàdé mi. gbogbo wa rọ́bà mi o gbogbo wa rọ́bà mi o ká lọ gbẹ̀rù dùnmú wọn gbogbo arọ́bà mi o gbogbo arọ́bà mi o alọ́pẹ̀bù ló mú wọn. mo gúnyọ́dọ̀ lóró mo ṣẹ̀bẹ̀dẹ̀ lùgbù wákọ̀ ìjẹun mo wẹ́lẹ́kọ̀ lọ. gbogbo arọ́bà sílẹ̀ ọmọtọ̀gù. wálé o mi ò gbàgbé yín wálé o mi ò gbàgbé. àwọn mi ká ilé mi àwọ̀ orí ọ̀la àwọn sùrà olówó àkọ́bí irú ẹṣin àwọn tíge mi ọ̀dọ́mọdé aláfẹ́ wálé mú sílẹ̀ ọmọtọ̀gù. wálé o mi ò gbàgbé yín. wálé o mú sílẹ̀ ọmọ tó mú wálé o mi ò gbàgbé yín wálé o mi ò gbàgbé yín o. wálé o mú sílẹ̀ ọmọ tó mú wálé o. ojóbìnrin máa ṣe gudugudu méje. tí n bá rí gbajúmọ̀ tó tó wù mí. gbajúmọ̀ tó wù mí. tí n bá rí gbajúmọ̀ tó tó wù mí o. gbajúmọ̀ tó wù o. àlejò tí kẹ́ ẹ máa ro màlúgẹ̀lì máa ṣe gbọ́dọ̀ máa ní kúrọ̀dá lábẹ́ òfẹ́ ràn wá. ṣàṣà obìnrin ló lè wo bọ́n ṣe ń lò léṣe o tí ò ní fi ráṣẹ ẹyọ. ṣàṣà obìnrin ló lè wo bọ́n ṣe ń lò lẹ́yìn ṣó. tí ò ní fi ráṣẹ ẹyọ. àfẹ̀yí tó bá nírọ̀jú. tí ò ní fi ráṣẹ ṣe ẹyẹ ṣe yẹ̀yẹ́ o. mi ò ní bíra ṣe ṣe o. bí màlẹ́ ò bá ní ṣe ni ó bẹ̀lẹ́ dẹ̀ jẹ́ jẹ́ sáré. lólè ṣe ni wọ́n ń dẹ́gbẹ́ lólè ṣe o. àwọn bàrísítà obìnrin o. nìbàdàn ṣe ni wọ́n ń dẹ́gbẹ́ lólè ṣe o. àwọn bàrísítà obìnrin o. lọ́pọ̀ ògùnmọ́dẹ́dẹ́ ṣe ni wọ́n ń dẹ́gbẹ́ lólè ṣe o. àwọn bàrísítà obìnrin o. ìjẹ̀bú ṣe ni wọ́n ń dẹ́gbẹ́ lólè ṣe o. àwọn bàrísítà obìnrin o lábẹ́ òkúta ń ṣe ni wọ́n ń dẹ́gbẹ́ lòlẹ́ ṣe o. àwọn bàrísítà obìnrin o. ní korodu eríu mórí ṣe ni wọ́n ń dẹ́gbẹ́ lòlẹ́ ṣe o. àwọn bàrísítà obìnrin o. bọ́kùnrin bá lówó lọ́wọ́. tó bá jẹ́ gbajúmọ̀ tó tó mẹ́tọ́. gbajúmọ̀ tó mẹ́tọ́. tó bá jẹ́ gbajúmọ̀ tó tó mẹ́tọ́. ó jẹ́ gbajúmọ̀ tó mẹ́tọ́. tó bá ní náírà tó kọ̀ bó bá dúró àdéfìlà gbọ́ngbẹ́ ayẹ̀kẹ́ á sọ pé sìsì ta ẹni àmọ́ tí mo gbé. lọ́jọ́ jọ́nà mo dúró ní túlùmbù. mo rí sísì kan tó tó mú mi. sísì kan tó mú mi o. mo rí sísì kan tó tó mú mi o. mo bá sísì yẹn dé gbàrígbà àpapọ̀ àjẹkùlẹ̀ lágbàbọ̀ ní gbàtà parí sọ̀rọ̀ wa. ṣé ẹ wá rí títí yẹn kò jàjẹ́wọ́ kò ṣe nà bí. owó ló máa wọ ẹ̀ tó ń tán owó ló máa wọ ẹ̀ tó ń tán. ṣé ẹ wá yẹn kò jàjẹ́wọ́ kò ṣe nà owó ló máa wọ ẹ̀ tó ń tán owó ló máa wọ ẹ̀ tó ń tán. àjọ̀dún tó ń ṣe ní tẹ̀lé o. ọ̀dọ́dún ló máa ń máa ń ṣe ní tèlé ó débẹ̀ láwòrán wọn. àjọ̀dún náà ń ṣe ní tèlé o. ọdọọdún ló máa ń dẹ́sọ̀ o. àjọ̀dún náà ń ṣe ní tèlé o ó débẹ̀ láwòrán wọn. abudu ṣíta ọkọ ládùn. ó débẹ̀ láwòrán wọn. bàbá ọbáyọ̀mí ní sàmánù. ó débẹ̀ láwòrán wọn. àjọ̀dún tá a ṣe ní tèlé o ọdọọdún ló máa ń dẹ́sọ̀ tá ń ṣe ní tèlé ọmọdé bẹ́ẹ̀ láwòrán. kàṣítà ṣíàmánù ni wọ́n jẹ́ bàdéjọ kádìrì ọ̀rẹ́ mi. àmì àṣẹ fún wọn ọmọ ìṣẹ̀lẹ̀ amóye kẹsàn-án kẹrù náà. ọ̀kọ̀ọ̀rán tí bàbá kayọ̀ jápẹ́. àmì àṣẹ fún wọn ọmọ ìṣẹ̀lẹ̀ amóye kẹsàn náà. sẹ́kítírì ní nínú ẹgbẹ́ ọ̀tẹ́náìkì adébáyọ̀ mi àmì àṣẹ fún wọn ọmọ ìjìnlẹ̀ amóye kẹsàn kẹrù náà. ọkọyẹmí sí bàbá adémọlá. àmì àṣẹ fún wọn ọmọ ìjìnlẹ̀ amóye kẹsàn kẹrù náà. tẹ́sọ̀rọ̀ nínú ẹgbẹ́ olúmọ̀yé bọ̀ ṣẹ̀ṣọ̀ yà mí àmì àjẹmú wọn ọmọ ìdílé amóye kẹsàn kẹrù. ọkọ ìyàbọ̀ ǹdẹ́ ọkọ̀ rí síká. àmì àjẹmú wọn ọmọ ìdílé amóye kẹsàn kẹrù. bàbá fẹ́mi bàbá dámi lọ́lá. àmì àjẹmú wọn ọmọ ìdílé amóye kẹsàn kẹrù. fìnáṣì àṣẹ gídírì nínú ẹgbẹ́ máa bá mi rántí ọ̀rẹ́ mi. àmì àjẹmú wọn ọmọ. náà pọ̀ mi Ọlátúndé ọkọ̀ bọ́sẹ̀ dé mi wá pẹ́. Tàbí àjẹ́ fún wọn ọmọ ìdílé abóyè kẹsàn-kẹrò náà. Ọkọ̀ Folúkẹ́mi ọ̀gá ni wọ́n jẹ́. Tàbí àjẹ́ fún wọn ọmọ ìdílé abóyè kẹsàn-kẹrò. Social secretary nínú ẹgbẹ́ kan jẹ́rò ní Afọlábí. Tàbí àjẹ́ fún wọn. ọkọ fọlákẹ́ bàbá ńlá yín kan. àmì àṣẹ fún wọn ọmọ ìdílé amóye kẹsànkẹrò náà. ó di ntọ́ni nínú ẹgbẹ́ bá dé bọ̀ mú kí ẹ ọ̀rẹ́ mi. àmì àṣẹ fún wọn ọmọ ìdílé amóye kẹsànkẹrò náà. olùkọ́yà mú kí ẹ ọ̀rẹ́ mi. àmì àṣẹ fún wọn ọmọ ìdílé amóye ọ̀pọ̀láyẹmí bàbá débùkọ́lá. bàbá jẹ́kùn wọn ọmọ ìjìnlẹ̀ amóye gẹ̀ẹ́sọ̀ kẹrù náà. ọlọ́run òṣùmá lọ rí káká ọkọ mi múná ti wà yọ adájẹ́kùn ọmọ ìdílé amóye kẹsàn kẹrò. bàbá sẹ́lí mọ́dún ní bàbá kàfílà. adájẹ́kùn ọmọ ìdílé amóye kẹsàn kẹrò. mú dàsírù ní ọmọ fàṣásí mú kíákíá bàbá òdìrá. adájẹ́kùn ọmọ ìdílé amóye kẹsàn kẹrò náà. kí ni n ó jẹ gbàgbé yín. adájẹ́kùn ọmọ ìdílé amóye kẹsàn kẹrò. ọkọ kúdírà ni bàbá ọlálẹ́kan. àmì àjẹkùn wọn ọmọ ìjìnlẹ̀ amóye kẹsàn-án gẹ̀rùn náà. Jímọ̀ àti mi má bà dé jẹ́ máa bá ń ká wọn ọ̀rẹ́ mi. àmì àjẹkùn wọn ọmọ ìjìnlẹ̀ amóye kẹsàn-án gẹ̀rùn náà. ọkọ láhùn mímí ọkọ òṣèfà. àmì àjẹkùn wọn ọmọ ìjìnlẹ̀ amóye kẹsàn-án náà. bàbá yìí ṣubú mi bàbá àtàyè. Bashiru mi Adédoyin akọ̀wà ìdájú ọ̀gá lẹ́yìn. Àmì àṣẹ fún wọn ọmọ ìjìnlẹ̀ amóye kẹsàn kẹrùn. Bàbá Adépọ̀jù aláfẹ́ ni wọ́n. Àmì àṣẹ fún wọn ọmọ ìjìnlẹ̀ amóye kẹsàn kẹrùn. Adéoyè mi sùn mọ́lá mi ẹ máa bá ń tọ́jú ọ̀rẹ́ mi o àmì àṣẹkùn wọn ọmọ ìtẹ̀lé amóye kẹsàn-án. àṣìta fínájì àṣẹkìtìrì nínú ẹgbẹ́. àmì àṣẹkùn wọn ọmọ ìtẹ̀lé amóye kẹsàn-án kẹrù. ọkọ mọ́rí ìlì bá ń bá mú ìbàdí rẹ o. àmì àṣẹkùn wọn ọmọ ìtẹ̀lé amóye kẹsàn-án kẹrù. bàbá kọ́hìndé bàbá táyé. àmì àṣẹkùn wọn ọmọ. alákànfò lórí ni wọ́n. aláyẹ̀ fún wọn ọmọ ìdílé àbóyè gẹ̀ẹ́sọ̀gẹ̀. ọkọ táyé bàbá rasaki mi. aláyẹ̀ fún wọn ọmọ ìdílé àbóyè gẹ̀ẹ́sọ̀gẹ̀ rúnà. ọ̀báyọ̀mí mi ràbí mi ẹ̀ ń kọ́kọ́ ìyá bọ̀ ṣọlá àmì àṣẹ fún wọn ọmọ ìdílé amóye kẹsàn-án. ọkọ mi ń ná bàbá wàyí di mi àmì àjẹkùn wọn ọmọ ìjìnlẹ̀ amóye ìjẹsọ̀ kẹrù náà. èrè lẹ́mi kọ́ láwọn lẹ́ ẹ má bà rántí ọ̀rẹ́ mi o. àmì àjẹkùn wọn ọmọ ìjìnlẹ̀ amóye ìjẹsọ̀ kẹrù náà. mo ń bẹ lọ́rọ́pọ̀ àlàkàdé. àmì àjẹkùn wọn ọmọ ìjìnlẹ̀ amóye ìjẹsọ̀ kẹrù náà. adébáyọ̀ johnson ní aláfẹ́ ni wọ́n. àmì àjẹkùn wọn ọmọ kọ́kọ́ ní mọ́tàlá yìí ni. anájẹkùn ọmọ ìjìnlẹ̀ amóye kẹsàn kẹrùn. látìbù mi adérí gbígbé ọkọ àjọkẹ́ bàbá dérí gbígbé. anájẹkùn ọmọ ìjìnlẹ̀ amóye kẹsàn kẹrùn. bàbá bílí kìsùn kó pẹ́. anájẹkùn ọmọ ìjìnlẹ̀ amóye àwọn adékòmáyà mi ó ń dùn wá ló ti ẹ̀mọ́ wọlé. àná ṣàbùn wọn ọmọ ìtẹ̀lé amóye kẹsàn-án kẹrù náà. oyè banjọ adéyẹmí ó ń dùn wá má ṣe dààmú yìí. àmì àṣẹkùn wọn ọmọ ìtẹ̀lé amóye kẹsàn-án kẹrù. bàbá ẹgbẹ́ wọn á kì í wá ìkàsálí. àmì àṣẹkùn wọn ọmọ ìtẹ̀lé amóye kẹsàn-án kẹrù mi kọ́ ilà mi ọmọ Bánjọ ọ̀gá mẹ́ka. aláṣẹ́gun wọn ọmọ ìtìlẹ̀ amóye gẹ̀ẹ́sọ̀ kẹrù. ọ̀gá mẹkáníìkì nílé kó lé. aláṣẹ́gun wọn ọmọ ìtìlẹ̀ amóye gẹ̀ẹ́sọ̀ kẹrù. múrítà lámìlàmì dì mí ìkànnì wọn jẹ nínú ẹgbẹ́. aláṣẹ́gun wọn ọmọ ìtìlẹ̀ amóye gẹ̀ẹ́sọ̀ kẹrù. àdùkẹ́ sí tọ́mi nìyá ẹgbẹ́ ń kí wọn ní ìjẹ̀bú òde. bàmí àjẹbù wọn ọmọ ìdílé àwọn èèyàn sọ̀kẹ́rù náà. ìjòwú awo olúgbẹ̀ngà ìkànnì wọn jẹ́ nínú ẹgbẹ́. bàmí àjẹbù wọn ọmọ ìdílé àwọn èèyàn sọ̀kẹ́rù náà. olè bá mi róye olúyẹmí yìí kí ni wọ́n jẹ gbàgbé yìí àmì àjẹmú wọn ọmọ ìjìnlẹ̀ amóye kẹsàn-án kẹrù náà olúwa ló ṣe dìlú ìtẹ̀lé ọmọ ayúmọ̀ye gan sọ̀rọ̀ ni wọ́n ń jẹ́ o olúwa má ṣe gbàgbé olúwa ló ṣe. ìlú ìtẹ̀lé ìlú ìtẹ̀lé olúwa ló ṣe dìlú ìtẹ̀lé o. màtẹ́nìyàn tó kú tọ́ ọmọ wà lọ́wọ́ lọ́wọ́ wọn màtẹ́nìyàn tó kú tọ́ ọmọ wà lọ́wọ́ wọn olúwa ló ṣe tìlú ìtẹ̀lẹ́ o. olúwa ló ṣe tìlú ìtẹ̀lẹ́ o. mi ka ìlà mi ọmọ bá ń jọ ọ̀gá mi ká ní kíní ìkórè. ẹ bá mi rántí ọ̀rẹ́ mi dé òye ọmọ jẹ́jẹ́ ni wọ́n. olúwa ló ṣe. ìlú ìtẹ̀lẹ́ ìlú ìtẹ̀lẹ́. tẹ́nìyàn tówó tọmọ wà lọ́wọ́ lọ́wọ́ wọn. wọ́n tẹ́nìyàn tówó tọmọ wà lọ́wọ́ wọn. olúwa ló ṣe tìlú ìṣẹ̀lẹ̀ ọ. àìníkan ṣe àìlówó lọ́wọ́ òun ló ń ṣẹni tí wọ́n máa ń pẹ̀gàn. ẹni tí mo ti. àìníkan ṣe àìlówó lọ́wọ́ òun ló ń ṣẹni tí wọ́n máa ń pẹ̀gàn ẹni tí mo jí. tó bá rà fún wọn. wọ́n ti ra ìwà mú tọ́bìlà kan. wọ́n máa rojú kóró. ọgbọ́n ni wọ́n ń dá èké ni wọ́n máa ń ṣe. aṣù ni wọ́n ń ṣe láyé. ìtìgbà tí mi sílẹ̀ o ó bùrà. wọ́n ti mi sílẹ̀ o bùrà o. ìtìgbà tí mi sílẹ̀ o ó o. bùrà o ní jẹkíjẹ. ọ̀rẹ́ bùrà àlà alágbàgbà ó jọ fẹ́ jẹyọ náà pé lákàlà àlàáfíà ń bẹ. ó ń bẹ. àlàáfíà ń bẹ. ẹ jẹ́ ká lọ sí ilé ọtí. tọ̀mí ń bá kan iná ẹ gbà kan ká tètè ṣara ìdí. ìran ọ̀hún tí kì í yàpá ẹ àjọṣọ. tọ̀mí ń bá kan iná ẹ gbà kan ká tètè ṣara ìdí. àwa ara wa ló wà nígbàlẹ̀ ẹ àjọṣọ. ọba pẹ̀lú àkíyẹ̀yẹ o. àkíyẹ̀yẹ ni lásán. ojoojúmọ́ ló máa máa ń kò ṣe. ló máa ń kò ṣe o. ojoojúmọ́ ló máa máa ń kò ṣe o. a sọ pé owó tó ń ní. wa ló wà lọ́wọ́ wa ikú ṣé ló lọ sọ òjò aṣọ. a máa sọ wípé àwọn ọlọ́tí àdúgbò yìí o. ìta mi owó tiẹ̀ fẹ́ o. a máa sọ wípé àwọn ọlọ́tí àdúgbò yìí o. ìta mi owó tiẹ̀ fẹ́ o. òun ò tiẹ̀ fẹ́ rárá. ọ̀rọ̀ àrífín ilé ilé ìgbẹ́. àrífín ilé ìgbẹ́ o. ọ̀rọ̀ àrífín ilé ìgbẹ́ o. àrífín ìgbẹ́ o. ẹni tí ò lówó fi yàwọ̀ fà á lẹ́rú òtí ẹja ni. àǹtí mi àǹtí mi má má gbọ́ tí mi fún wèrè. ẹlẹ́nu má jẹ gàrí mi tán ẹlẹ́nu má jẹ gàrí mi tán. àǹtí mi àǹtí mi má má gbọ́ tí mi fún wèrè ẹlẹ́nu má jẹ gàrí mi tán ẹlẹ́nu má jẹ gàrí mi tán. mo ń fẹ́ fojú kan rẹ̀ máa kú àrẹ̀pẹ́ wọn ń bẹ lálejò. mo ń bẹ fojú kan rẹ márùn-ún olúwa máa dá wọn rú. mo ń bẹ fojú kan rẹ márùn-ún. ẹ̀pẹ́ wọn ń bẹ lálejò. mo fojú kan rẹ márùn-ún olúwa máa dá wọn rú. gbogbo wọn náà rí ṣe tán lówó lọ́wọ́. olúwa máa dá wọn rú. àṣà mọ́ ọmọ ni wọ́n tẹ́lẹ̀ tẹ́lẹ̀ o. olúwa máa dá wọn rú fẹ́ kojú kọ̀rẹ́ màrún lẹ́pẹ́ wọn ń bẹ̀ lálẹ́gbẹ̀ o. mo fẹ́ kojú kọ̀rẹ́ màrún kólúwa máa dá wọn rú. rasaki jogbo ní dọ̀là rẹ̀ yìí o. ọkọ̀ wa ìdádùn ọkọ̀ gàníyà. lẹ́pẹ́ o ọ̀làdéwájú ọ̀rẹ́ márùn-ún kò ní dọ̀là rẹ̀ yìí o. bàbá lámìnì bàbá ṣẹ́dán. ẹgbẹ́ o ọ̀làdéwájú ọ̀rẹ́ márùn-ún kò ní dọ̀là rẹ̀ yìí. mọ̀lìkì omi jọ̀bù jágùnà ẹgbẹ́. ẹgbẹ́ o ọ̀làdéwájú ọ̀rẹ́ márùn-ún kò ní dọ̀là rẹ̀ yìí. ọkọ sáfúrì adùn ọkọ ìṣìkà. ẹgbẹ́ o ọ̀làdéwájú ọ̀rẹ́ márùn kò ní dọ̀là rẹ̀ yìí. bàbá rí sí bàbá ọlá ní ìlú rẹ márùn-ún o kò ní dọ̀là rẹ yìí o. ṣùgbọ́n mi ìgbádùn mi mo ń bẹ́ dọ̀rọ̀ kọ èmi lọ́la. pẹpẹ o ọlárẹwájú ọ̀rẹ́ márùn-ún o kò ní dọ̀là rẹ yìí o. ọkọlá mọ́tà mọ akójú wọn ń kọ́ àdùnní ọmọ rálíyá. pẹpẹ o ọlárẹwájú ọ̀rẹ́ márùn-ún o kò ní dọ̀là rẹ yìí o. bàbá jáàmù sì ń dẹ́yìn dín kọ́. pẹpẹ o ọlárẹwájú ọ̀rẹ́ márùn-ún àní mi ò búrò ọkọ rísíká. pẹpẹ o ọlárẹwájú ọ̀rẹ́ márùn ògùn dídọlá rẹ yìí bàbá wa sí mi bàbá ni mọ. pẹpẹ o ọlárẹwájú ọ̀rẹ́ márùn ògùn dídọlá rẹ yìí o. ni mi tọ̀ wù Ọlátúndé. pẹpẹ o ọlárẹwájú ọ̀rẹ́ márùn ògùn dídọlá rẹ yìí ọkọ mọ́rí ni àbẹ̀bí adé. pẹpẹ o ọlárẹwájú ọ̀rẹ́ márùn. Ọlárẹ̀wájú. Bàbá kabiru ni Àbẹ̀ní ń kọ́. Ẹ̀pẹ́ o, Ọlárẹ̀wájú ọ̀rẹ́ márùn-ún kò ní Ọlárẹ̀yìn. Bàbá Ọlásùngbọ̀n mi á pẹ́. Ẹ̀pẹ́ o, Ọlárẹ̀wájú ọ̀rẹ́ márùn-ún kò ní Ọlárẹ̀yìn. Láyé o, àlùbáríkà ṣẹ̀tọ́ sí wọn. Bàbá yọ̀ kalẹ̀ láyé o, bàbá yọ̀ kalẹ̀. Láyé àlùbáríkà àjẹtọ́ sí wọn kọ́ bá yọ kalẹ̀ láyé o kọ́ bá yọ kalẹ̀. àwòrẹ́bù ní jẹ́ gbòrìgbùnbù ní jẹ́ èwo ní tàgùtàn tó jẹ́ pé kò tiẹ̀ lèyí. tó ń gbá kẹrẹrẹ mọ́ ni. àwòrẹ́bù ní jẹ́ gbòrìgbùnbù ní jẹ́ èwo ní tàgùtàn tó jẹ́ pé kò tiẹ̀ lèyí. tó ń gbá kẹrẹrẹ mọ́ ni. ọmọ tá ò rí bàbá bàbá ìfín. tá ò rí bàbá ìfín o. ọmọ tá ò rí bàbá bàbá ìfín o. tá ò rí bàbá ìfín. ló lọ ọ̀ndẹ́gbọ̀n mi mílẹ̀ àgẹ̀rẹ̀ wù lójú ọmọ ẹ̀yìn kò ní ní ìkọ́ ọmọ lára. ibi ẹ fojú sí ọ̀nà ògbàbẹ̀ lọ. wọ́n sọ pé kó dà ládé òdì ẹni tẹ́ tẹ́tẹ́ kì í tẹ láwùjọ ẹ̀fọ́ o ẹni perí mi síbi ìdùbúlẹ̀ gbọ́gbọ́rọ́. ìjà tó ń bá wọ̀lú wọ̀lú èkó. tó ń bá wọ̀lú èkó. ìjà tó ń bá wọ̀lú wọ̀lú èkó. tó ń bá wọ̀lú èkó. wọ́n ti wẹ́wẹ́ gbogbo gbogbo èèyàn àwọn onísọ̀mí ni wọ́n fojú ẹ̀ rí. tó bá jọ ọmọdé ló ń perí mi ṣàìdá. pẹrẹpẹ lọgàá yọká onítọ̀hún pẹrẹpẹ ó yan bí. tó bá ṣàgbá ní ló ń perí ní ṣàìdá. pẹrẹpẹ ọ̀gá yanká onítọ̀hún o ẹ ó yan bí ọ̀gá o. kẹsẹ́ o ẹni perí ní ṣàìdá. kẹsẹ́ o lọ́lọ́pọ̀ lọ́ ń bẹ́ kẹsẹ́ o lọ́lọ́tọ̀hún bẹ́. kẹsẹ́ o ẹni perí ní ṣàìdá kẹsẹ́ o lọ́lọ́pọ̀ lọ́ ń bẹ́ kẹsẹ́ o lónìtọ̀hún.